yes náà ni ètò tó ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí tẹlifíṣàn Orísun ẹ̀dẹ̀ tí bàbá ṣe máa ń ṣe pé ní gbogbo Friday ah ah no darling ká wá ṣe kí ni ká máa mílíkì ká máa mùkúlú mú kẹ̀ǹkẹ̀ abala tí wọ́n wà báyìí abala ṣé ti ẹ̀rí abala tí mo fẹ́ wọ̀ yìí ah ah abala ọ̀bà obìnrin ẹ̀ tí mo pa àwọn obìnrin àwa ládùn ayé àwa ni ìjọ ayé àwa ni ìbùkún fún ọkùnrin ẹ̀yin náà ṣàmọ̀ pé ah, àwa náà ní ìyá yín obìnrin ni ìyá gbogbo ọkùnrin tó wà nínú ayé torí pé àwọn obìnrin àwọn alẹ́pọ̀yà ayé dùn ún ẹ máa bọ̀ kẹ wá jẹ bóbú nǹkan sọ pé yànyànyàn àbíkẹ́ ní ẹ̀ẹ́n ẹ̀yin náà mọ̀ pé kò síbẹ̀ fẹ́ ṣe tẹ máa fọwọ́ rọ́ àwọn obìnrin sẹ́yìn èló wọn mú mi wò pé ó yá ẹ kí n tún jẹ́ káwọn ará lẹ́jẹ̀ ká tún gbádùn àwọn ọmọge obìnrin wa olórin tí wọ́n ti wà ní inú industry ní agboolé orin ní ọjọ́ tó ti pẹ́ ìyẹn àwọn olórin tó yẹ pé ọ̀pọ̀ yìí ni wọ́n sì ń kọrin nísìn ọ̀pọ̀ tí ẹ̀ kọrin mọ́ wọ́n ti yàbàrà àmọ́ lè ní máa fún wa ní márùn-ún nínú àwọn ọlọ́mọge obìnrin wọn tó jẹ́ pé a nígbà tí wọ́n ń kọ àwọn orin wọn àbí lásìkò tí mo máa dárúkọ àwọn orin tí à ń gbọ́ àwọn orin wọ́n mìlú tìtìtì kí n bẹ̀rẹ̀ pẹ̀lú Itmoche dágbogbo lárántí mo tí orúkọ ẹ̀ ń jẹ́ mo dúpẹ́ ọ̀rẹ́ olúwa arábìnrin ó fi ṣe ìfilọ́lẹ̀ orin kó máa rú ẹtí mo rìn lókè lókè seventeen eighteen náírà tí mo pé mo gangster bó ṣe máa ń ṣe lélẹ̀ yìí ló àsọ̀rọ̀ kọrin ni mo cheda bẹ́ẹ̀ ni arábìnrin ó fi orin sílẹ̀ ní ọdún twenty ten Ginny dẹ̀ ni ó direct fídíò orin yìí a dẹ̀ tún wá mọ̀ wípé orin kó máa rò yìí ó bọ̀ látara album ti ó ṣe ní ọdún náà lọ́dún 2010 ní tí ó pe táìtù ẹ̀ ní franchise celebrity àwa rí i pé nínú àwòrán orin ìyẹn fídíò orin yìí mo láti bẹ̀rẹ̀ dé parí gangsta ló ṣe é mọ̀ ṣàmọ̀ lókè lókè lókè lókè kó máa ró bèbí kó máa ró ó yá bọ̀bọ̀ bóyá ṣe ni ẹ̀ bọ̀bọ̀ kó máa ró gangsta style ó wọ shirt you know tomboy ni mo cheddar ni ó ṣe nínú orin yìí. Uh-uh, ọ̀hán nígbà tí orin yẹn jáde tó wà níta kò sẹ́ni tí ò mọ mo cheddar torí pé ó mi ìlú títì di àsìkò tá à ń sọ yìí mo ṣì ń kọrin àmọ́ wọ́n ti wà ní ilé ọkọ ó ṣe ìgbéyàwó bíi ọdún méjì sẹ́yìn ẹlẹ́ẹ̀kejì irú òun náà ni ni ó láti gbogbo wa mọ̀ sí Ẹniọlá Akínbọ̀yí à ọmọbìnrin tẹ́ bá ń gbọ́ àlóyìn lóhùn nígbà tí ó ju orin sílẹ̀ à kò sẹ́ni tí ò catch fever orin kò sẹ́ni in short kò sẹ́ni tí ò tiẹ̀ fẹ́ gbọ́ orin torí pé orin ìfẹ́ tẹ́ bá ń gbọ́ báyìí bí kẹ́ máa gbọ́ you know máa feel vibes pé ah I'm in love o I'm in love torí orin yìí ah orin orin náà ní kìmí ká má parọ́ kẹ́mi adétìbá ni ó wá ya àwòrán rẹ̀ kẹtàbálẹ̀ ti rí orin tí kẹ́mi adétìbá ti sọ pé yes mo gbé kámẹ́rà mo ya àwòrán ẹ̀ ẹ̀yẹ kẹ́ ti mọ̀ pé orin náà concept ọ̀hún gan ó máa ládùn orin yìí tó pe àkọlé ẹni tó báàdì yìí ẹ̀wọ́ ya orin yìí a dẹ̀ rí i pé concept tí wọ́n fi ya orin ó dálé lórí ọkùnrin àti obìnrin tí ọkọ tí ò ráyè fún ìyàwó tí ó wá ń ṣe kí ni tó wá ń fi mọ́tò tó fi ń ta lọ́rẹ̀ pé ó yá gba o mo ti rẹ̀ pé mo ti ẹ̀ṣẹ́ ní gbangba mo sọ̀rọ̀ ṣẹ́ ní gbangba ó yá gba kọ́kọ́rọ́ mọ́tò yìí mo fún ẹrẹ bí ẹbù tó bá jẹ́ ìwọ ni ṣo máa gbà mọ́ tó bá jẹ́ mi ni ah olúwa olúwa wa máa gba mọ́tò yẹn lọ tí má ti wá gba mọ́tò yẹn tán yìí nù màá ṣẹ́wà àṣẹ́wà máa sọ ọ̀rọ̀ yìí nù àṣẹ́wà ṣe mítì lórí bọ mọ́tò yẹn kọ́kọ́rọ́ ẹ̀ ń kọ́kọ́ gbà ń kì í sápò náà ah àpòmọ́ra pé tèmi dìde kọ́ má kọjá mi olùgbàlà ẹ mọ́tò bọ̀gìnìbọ̀gìnì ẹ ká lọ wo orin nìyọ́là tó pè ní tobad àbọ̀. mo lérò pé ẹ gbádùn orin ìfẹ́ tí nìyọ́là tí ó fún wa ẹlẹ́kẹta rú náà ni àṣà gbogbo wa la mọ̀ àṣà hàn arábìnrin ibi tí wọ́n ti lẹ́ka dé wọ́n lẹ́ka láti ilẹ̀ nàìjíríà dé òkè òkun kódà gan-an. Ah! àǹtí yìí ń kọ orin wọ́n dẹ̀ ṣe kí ni àwọn náà alóyin lóhùn ni wọ́n orin wọn tí mo máa fẹ́ ká lọ gbọ́ yìí òun ni wọ́n pe àkọlé ẹ̀ ní ẹ̀yọ́ àti mọ̀rin náà ẹ̀yọ́ ó ẹ̀yọ́ ó bẹ́ẹ̀ ni orin méjì Àlàbí ni ó direct ìbádẹ́rẹ́ pé orin wọ́n ya orin ní orí títì Èkó a kò rí pé orí títì Èkó ló ti ya orin wọ́n ń lọ káàkiri àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n ń sọ̀rọ̀ nípa ìrìn àjò wọn ní ìpínlẹ̀ Èkó ẹ ká lọ gbọ́ ẹ̀yọ̀ látẹnu àṣà à ń bọ̀. ẹlẹ́kẹrin tí máa fún wa ní àsìkò yìí òun náà ni Níníọlá Àpáta gbọ́dọ̀ wọn Níníọlá tó jẹ́ ẹ̀gbọ́n sí Tẹ́ni Makanaki yẹn Tẹ́ni Àpáta orin tí mo wá fẹ́ kí a gbádùn látọwọ́ Níníọlá òun náà ló pe àkọlé ẹ̀ ní ìbàdí ìbàdí níjọba yéé ibà adẹ́sí wípé arábìnrin láti ìbẹ̀rẹ̀ orin ẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ sí ní twist ìbàdí gbogbo ẹ̀ ìbàdí ìbàdí lẹ́yìn tí níní ọlá jáde ní project fame bẹ́ẹ̀ ni ó wà lára àwọn tí wọ́n tí wọ́n gbégbá orókè níbi project MTN project fame tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n jáde tán ni àrípé níní ọlá wá fi orin ìbàdí ó fi ṣe orin àkọ́kọ́ tí ó fi lélẹ̀ fún wa láti jẹ́ ká mọ̀ pé yes mo wà talented ọ̀hún ẹni tèmi diva tèmi ó ṣe kí ni ó wà in town orin sars ni ó produce orin bákan náà fídíò orin yìí adaza koki òun ni ó direct orin yìí níníọlá àpáta hmm, orin ní gbogbo ìgbà tí bá ti ń wo orin mo rí obìnrin tí ó ṣe kí ni tí ó ń dàgbà sí tí ó ń dìde sílẹ̀ pé nísìnyí ní industry eh, orin wọn sì ṣe kí ni ó sì ń mi àwọn clubs ó ń mi gbòòsì sí kódà gan-an orin náà ti kọjá ilẹ̀ táwa yìí ó ti ṣe kí ni ó ti peléke sí dé òkè òkun ẹ ká lọ gbọ́ orin níníọlá àpáta tí ó ṣe ìfilọ́lẹ̀ ní ọdún 2014 ìbàdí à ń bọ̀. lákòótán lákòótán ẹlẹ́ẹ̀karùn-ún ti máa fún wa lọ́sẹ̀ yìí òun náà ni Tiwa Savage Ìsíwá Savage ah àǹtí ohun wọn náà hey kò sí bẹ́ẹ̀ máa gbọ́ ohun Tiwa Savage tẹ́ẹ̀ níbo pé kí ló dé ọmọbìnrin kọ orin Kẹ́lẹ́kẹ́lẹ́ Lọ́ọ̀bì ó ṣe orin ní ọdún 2011 àwòrán ẹ̀dẹ̀rẹ́ wọ́n yà ní Los Angeles Jerry Khan ni ó ya àwòrán orin Kẹ́lẹ́kẹ́lẹ́ Lọ́ọ̀bì tí Tiwa Savage àti T-Biz tí wọ́n kò direct orin ní ọdún tí wọ́n ṣe orin a rí pé Tiwa Savage ó sì wà pẹ̀lú Steelbeats nígbà náà ìfẹ́ wọn gbóná gbóná gbóná bẹ́ẹ̀ ni kódà gan nígbà náà wọ́n á ń pè ní Mrs Bills torí pé àwọn méjèèjì wọ́n ṣe kíni wọ́n jọ wà kódà lásìkò tí ó ṣe orin ó wà pẹ̀lú Mavins Record àti three two entertainment ìyẹn tó jẹ́ entertainment company títí ọkọ ẹ̀ ìgbà yẹn ìyẹn Steelbeats ni wọ́n parapọ̀ láti jẹ́ kí orin yìí àwòrán orin kó ṣe kíni kó dùn wò fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn Tiwa Savage lẹ́yìn àwòrán orin yìí ó nominate ẹ̀ fún Edis ní ọdún náà lọ́hùn bákan náà ó tún nominate orin fún best female video tí ó wà lásìkò yẹn ní ọdún 2011 yìí náà ẹ kọ́ lọ jẹ̀gbádùn kẹ́lẹ́kẹ́lẹ́ love láti ọwọ́ Tiwa Savage à ń bọ̀.